ṣẹ̀rí àkọ́ọ̀tù tẹ́ ẹ dálẹ̀ lọ́jà ọba ní nǹkan bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ẹnìkan ló ń ṣe sìnà ó sì gbọ́ pé ṣẹ̀rí àkọ́ọ̀tù ń bẹ lọ́jà ọba wọ́n bá lọ wá síbẹ̀ pé a ayé ó kéré sí ti nígbà tó sì ní ọ̀nà kan ṣoṣo tó dájú tó lè fi rí àforíjì lọ́dọ̀ ọlọ́run ọ̀yà mo ti dé o òun ṣe sìnà ní o ẹ̀jẹ̀ oníyà. ọmọ pẹ́sì náà dá ọlọ́mọ pẹ́sì náà dá ẹbí mùsùlùmí lòun mùsùlùmí lòun náà òun ti kọ́ lẹ́nu àwọn àbá àti sọ pé àràmù sì lọ ṣe ẹ̀wájú oníyà. làwọn ará àṣẹ̀dá kọ̀tún bá ní káwá jẹ ń yà ọmọ olùyà tọ́lọ́ ní ajẹ ó ń sì náà ni tá a bá lù ọ́ tó o bá dákú ọlọ́pàá kọ́ wa bó o kú ọ̀ràn ni fún wa àwọn ò lè jọ níyà yẹn o ṣẹ̀dá kọ̀tún ọjà ọba ó dìklẹ́ àpagbára àwọn ò wọn ò fi sínú wọn ò fi sínú abẹ́ àṣẹ ẹ̀hún kó ń jẹ onísìnà níyà ṣẹ́ni pé ó lágbára báwọn pé onísìnà ìjọba nìkan ló lè jẹ níyà nínú ìdí tíjọba nàìjíríà tí ó fi jẹ̀yà lọ́rùn nìyẹn wà ìjọba nàìjíríà ò fààyè gba kí wọ́n jẹ onísìyà onísìnà níyà ní nàìjíríà wọn ò fààyè gba kí wọ́n jẹ olè níyà sẹ̀ríà ní nàìjíríà wọn ò fààyè gba tí wọ́n jẹ ọ̀mùtí níyà sẹ̀ríà ní nàìjíríà ẹ̀ bá àpẹẹrẹ ayé buhari ẹ̀ bá àpẹẹrẹ ayé ọbásanjọ́ ẹ̀ bá àpẹẹrẹ ayé ní jonathan gbogbo ilẹ̀ jàbọ̀ fọlọ́hún ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kí òfin ọlọ́hun mímọ́ kó ṣẹ lórí ilẹ̀ ayé tẹ́ ẹ̀ pẹ̀lú ayé níjọba ayé ẹ̀ jàbọ̀ fọlọ́hún. sọ wá rí ìwọ lọ́la kó wà lórílẹ̀‐èdè yẹn kó sì fi dá ọ̀ràn yẹn ọwa fẹ́ jẹ ìyà yẹn kò sẹ́ni tí ó jẹ ọ́ ẹnìkan kò bí èèyàn bá dán wò yọ pẹ̀ láti mọ̀lé yóò lóun ó lù ní ní kòbókó ọgọ́rùn bóò ni ó ṣe lù ọ́ tí ò ní yíwọ́ ọkẹrẹ parí ọ dàkú parí dàkú torí wọn ní máa nà ní méjì méjì lójoojúmọ́ ẹ̀ẹ̀kan náà wọ́n lù ọ́ àwọn tó sì náà ni wọ́n lù ìyẹn tọlọ́mọge nìyẹn o tọ́ba wá jábí lẹ́kọ adélébọ̀ lọ́kùnrin àbí lóbìnrin à kíkù lóko nìyẹn ìyẹn ó fẹ́ kan kú ni ìyẹn kì í rù yẹn là now yorùbá ní ọba ran níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba kò ọba kò ẹrú ọlọ́run tó dáràn ó fẹ́ jẹ̀yà rẹ̀ ìjọba nàìjíríà wọn ò fààyè ẹ̀ sílẹ̀ ìyẹn ló wá mú kí àwọn àfáà wa nínú ẹ̀sìn wọn wá mú àbá wá wípé tọ́rọ̀ bá ti wá rí báyẹn ò lè para rẹ o ò lè jẹra rẹ níyà o ẹnìkan ò sì gbọ́dọ̀ dá sí lẹ́yìn ìjọba o nítòkùn bẹ́ẹ̀ ni wípé túbá lórí ìwẹ̀ yẹn tọrọ àforíjìn wà á nírètí wípé bọ́bá dọjọ́ àlèkìyàmọ̀ aláwo yàáfì rẹ̀ túbá tọrọ àforíjìn wà á nírètí pé tọ́bá dọjọ́ àlèkìyàmọ̀ aláwo yàáfì rẹ̀ lórí ọ̀ràn náà. so ìwà arákùnrin olóhùn ti wá bi ìyàwó ẹ léèrè olóhùn ti túbá wọn ti tọrọ àforíjìn kò kàn kò kàn ọ́ kò kàn ọ́ rárá kò kàn ọkọ kódà kóbìnrin wà nílé ọkọ kọ lọ ṣe sìnà níta kì í sọ pé ẹni ó jẹ ń yà kò sí ọkọ ọlọrun ló ṣẹ̀ Allah subhanahu wa ta'ala tó ṣe sìnà léèwọ̀ òun ló ṣẹ̀ kì í sọkọ ló ṣe sìnà léèwọ̀. kì í sì ṣe aya ló ṣe sìnà léèwọ̀ aláwo ló ṣe sìnà léèwọ̀ so ìjìyà sìnà kò sí ní kàwọ́ ni ọkọ tàbí kàwọ́ ni aya akálàṣe ẹni tó bá ká ìyàwó rẹ̀ wípé ọlọ́sẹ̀ sìnà ń ta ó lè kọ́ ọ́ lẹ̀ nítorí ẹ̀ ó lẹ́tọ̀ àti kọ́ ọ́ the reason is that wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyàwó tó wà ní ọkọ lọ tọ́lọ́sẹ̀ sìnà ń ta confirmed tí wọ́n confirm ẹ̀ nílànà ṣẹ̀ríà ọ̀nà mẹ́ta la máa ń gbà confirm ẹ̀ ọ̀nà àkọ́kọ́ kó ní sìnà fúnra rẹ̀ kó jẹ́wọ́ pé òun ṣe pé ẹnìkan bá òun sùn níbi bá sùn tọkọ àtìyàwó tí kálámù wọnú ìgò tàdá ọ dámira kò dámira ìyẹn it's not an issue sọpàtà wọnú ihò ó ti parí ojú ho bi tí èèyàn ti máa ń ṣe ìbálòpọ̀ tó bá jẹ́wọ́ fún ara rẹ̀ òfin yẹn ti gbé e ọ̀nà kejì kó sọ pé oyún ti ń bẹ́ẹ̀kùn òun yìí kì í sọkọ òun ló ní o tàbọ́mọ tí ìfà lọ́kọ lọ́wọ́ kó dìbò lóyún oyún náà a máa tú àṣírí oníṣìnà ọ̀nà kẹta òun ni kí ẹlẹ́rìí mẹ́rin kó rí wọn níbi tí wọ́n ti ń ṣe yùnkìn àràámù tó ń pè zina so ọ̀kan náà nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn la máa fi establish ẹ̀sùn zina now ọkọ wa lè ti torí pé ìyàwó òun ó lọ ṣe zina lẹ́yìn ìgbà táwọn ti márì tán kọkọ̀ ọ̀lẹ̀ ìdí ni wípé abilékọ tó wulẹ̀ lọ ṣe zina ó ti jẹ̀bi ikú ṣé tán bá pa á ṣé yóò tún máa fẹ́ lọ ni. however lọ́pọ̀ ọgbà làwọn obìnrin máa forí sọ ìkọ̀sílẹ̀ tẹ́ bá lọ sí sìnà níta ṣùgbọ́n wá kéré nínú ìgbà tíyàwó gbà tíyàwó ò rí ọkọ rẹ̀ pọ́pọ́ ẹ lọ sí sìnà tí ò ní kọ́lẹ̀. ẹ̀gbọ́n tí mo wíyé lọ́pọ̀ ọgbà tóbìnrin abilékọ bá lọ sí sìnà níta ọkọ sọ pé òun ò fẹ́ mọ́ ó ní right láti sọ bẹ́ẹ̀ torí pé ìdájọ́ tí ń bẹ lórí obìnrin yẹn ni ìdájọ́ kí wọ́n rì mọ́lẹ̀ lóòyẹ̀ kí wọ́n kú lóko káràlú kú lóko kó kẹ́mi fi bọ́ lẹ́yìn ara rẹ̀ lọ́lọ́run lè fi forí jì lórí ìwà burúkú tó wù on the other hand èmi kì í sábà rí ìyàwó kan kó dóńdó pé òun ó òun lórí ọkọ rẹ o ó lọ sí sìnà ń ta rí kí ló fà náà ọ̀fẹ́ ah rẹ lẹ̀ so ọkọ rẹ ọmọ kò lálẹ́ nta náà mọ̀ ọkọ o sì tún jókòó sínú ilé rẹ̀ ìwọ gẹ́gẹ́ fún ara rẹ̀ ọ̀daràn ni ọ́ sọ́ọ̀mọ̀ pé dájọ́ ọlọ́run lórí ọkọ rẹ ni pé kí wọ́n rì mọ́lẹ̀ lóòyẹ̀ kí wọ́n kú lóko kéèkú e dànù tó bá ti wá kú ta ló jókòó tì tó wá torí ọmọ èyí ti ṣe tọkọ rẹ òwú ọmọ mọ́ ọ láà èyí ti ṣe tóun òwú ọmọ mọ́ ọ lára nígbà tí wọ́n lu tó lùgbàdì sìnà nítorí náà bó ṣe wà ní líìkì ló wà ní gbàǹjà wá wà yìí ní ti kéèsì arákùnrin yìí sísà tó fẹ́ kò bá ń lé ó sì sọ fún wípé òun ti túbá pé àsìkò jàìlíyà ni mo dẹ̀ sọ pé àsìkò jàìlíyà yẹn it is not always true àsìkò jàìlíyà lásìkò tó ti di mùsùlùmí but ó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ọkàn rìnrìn rádaràda káàkiri ni wọ́n fi lọ́nlòkulò ok tó fi di àlòkù now tóbìnrin bá ti sọ bẹ́ẹ̀ fọkùnrin yẹn kó gbà bẹ́ẹ̀ ìsúntọ́ bẹ́ẹ̀ ti sin mọ́ after all kò sí ẹnu ilé rẹ mọ́ ó ti tú bá gbà bẹ́ẹ̀ bọ̀tí wọ́n tó ọba ti mọ̀ kọ́kàn rẹ ò kó o tọ́ba ti mọ̀ kọ́kàn rẹ ò ní kó o àwọn ọkùnrin kan bẹ tó dá sí pé wọn ò kọ́mọ̀ nílẹ̀ yorùbá ṣùgbọ́n wọ́n kọ́mọ̀ nílẹ̀ lárúbáwá wọ́n kọ́mọ̀ nílẹ̀ lárúbáwá tí lárúbáwá bá fẹ́ ìyàwó ní ọlọ́mọge tí ọba bá ń lé kò ní í sun oorun ọjọ́ kejì nínú ilé rẹ̀ kà sun oorun ọjọ́ nínú ilé rẹ̀ yóò dá padà bí ti ń bọ̀ ni. but lọ́dọ̀ tiwa níbí báyìí ìwọ̀nba ní ẹyin ìwọ̀nba ní iṣu yẹn mọ láàrin wa ṣùgbọ́n a rí àwọn ọkùnrin kan náà láàrin wa tó ga sí pé wọn ò ní ever trust obìnrin wọn tí wọn bá ti bá ń lé wọn ò ní ever trust yẹ lọ́pọ̀ ọgbà wọ́n máa fẹ̀sùn kàn lórí irọ́ lẹ́ni tó ti túbá ó ti túbá ó ti lóun ò ṣe bẹ́ẹ̀ mọ́ kò sì ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́kùnrin yìí ò ní ọkàn rẹ̀ ò ní kúrò ń bẹ́ẹ̀ a ní wọ́n tó sí pé ìwúlẹ̀ bọ́ ń lé tẹ́tẹ́lẹ̀ ìwúlẹ̀ bọ́ ń lé tẹ́tẹ́lẹ̀ ẹ́n tí ìwúlẹ̀ bọ́ ń lé yóò máa jẹ lẹ́nu ni yóò wá máa lékún ìbànújẹ́ fún ẹrú ọlọ́run tó ti tú bá mi sìn náà tọba ti mọ̀ pé irú èèyàn bá ní ọ́ ó rí tiẹ̀ náà tó jẹ́ ready made tó jẹ́ tí a rọ̀bà ó rí i mọ̀wùlẹ̀ kọ́ ọmọ yẹn sínú wàhálà ó ti jẹ́ kó o mọ̀ pé òun ò sì nílé mọ́ ó sì mọ̀ pé mi ti ò ní gbé ọkàn rẹ̀ ò ní gbé wẹ́lòmíì tí wàá fẹ́ àmọ̀ràn nìyẹn fún ọ so níparí ni pé arákùnrin gbantí ìyàwó rẹ sọ pé òun ti túbá ó ti ṣẹlẹ̀ sóun ṣáájú kó tó fẹ́ ọ ó sì ti lóun túbá bọ́lọ̀ ń wá jẹ́ ń yà bí òní jẹ́ ń yà àárín òun àti àlá òní yẹn wà kọ̀ọ̀kan ìwọ ìyẹn ni èsì ìbéèrè rẹ àkọ́kọ́ ìbéèrè rẹ ẹlẹ́ẹ̀kejì ó gùn díẹ̀ nínú voice note yẹ ó ní òun wà ní OND ní stéètì kan òun wá rí sísítà kan sísítà yẹn wà ní SS3 ó wá wu òun láti fẹ́ ẹ. òun wá bá sọ̀rọ̀ nígbà tó ń bá sọ̀rọ̀ òun wá sọ fún wípé nínú ẹ̀kọ́ tó ti yí òun ni pé òun ò gbọ́dọ̀ máa bá ọmọ ọlọ́mọ sọ̀rọ̀ láì yọjú sí wàlíyù rẹ̀ jẹ́ kí òun ó yọjú sí wàlíyù rẹ̀ ọmọ ìbáni rárá kò sí tó jọ o òun gbà pé òun ó fi ọ ṣùgbọ́n ẹsẹ̀ sírì lòun wà bọ́ ọ bá yọjú sí bàbá àwọn ọ̀rọ̀ dàrú ni o bàbá àwọn yarí ni o pé ṣé ọkọ lọ̀rọ̀ ọ̀hún kàn báyìí ni àbí wà kì ó ní wẹ̀l òun sàmọ́ taari ọ̀rọ̀ yìí sí títí òun fi padà sí skul ibi tó ń wà ọlọ́run tó wá máa bá a sọ̀rọ̀ pé jẹ́ kí n bá dádì sọ̀rọ̀ jẹ́ kí n bá dádì sọ̀rọ̀ so ó ní ó wá sẹ́ndì nọ́mbà dádì sí òun òun wá bá dádì ẹ̀ sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́ ọmọ yín ni o òun lágbájá ọmọ lágbájá dádì ẹ̀ bá ní kò sí problem kò sí problem aláwo sí rọrùn kó ló bá ní òun ti gbọ́ so onígbà tó ń wá padà dé sí ìlú tí arábìnrin wà òun wá tún sọ fún un pé òun ti pin dádì ẹ o òun sì fẹ́ yọjú sí dádì rẹ lónìí ẹ́ yọjú sí ta ni kò sí ní tó jọ ṣé ń sọ pé mo fún yín nọ́mbà wọn ẹ lè yọjú sí wọn o ẹ mú sùúrù náà o àà kí n mú sùúrù bò ó ẹ mú sùúrù ni o ò òun bá fi ọ̀rọ̀ yẹn tó àáfàá tí ń kọ́ òun ní kéwú létí nìyẹn bá ní à ó mú bàbá rẹ lọ́wọ́ àti ìyá rẹ ó wàá mú àáfàá kan náà lọ́wọ́ ẹ jọ yọjú sí aláṣẹ ọmọbìnrin yìí ẹ jọ wá sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́nà bá ní ẹ́ bàbá àwọn òun ó mú lọ́wọ́ àti ìyá àwọn a. Ah òun dènà mara àwọn nù tó ń bá ẹmú bàbá àwọn lọ́wọ́ pẹ́rẹ́ bàbá àwọn ò ní ọ wà ní ond à ń bọ́ ọ lọ́wọ́ abẹ́ ẹ tún le ọlọ́ọ̀fẹ́ fẹ́yàwó ta ni ọmọ bọ́ọ̀bọ́ òun náà ó find díẹ̀ difficult láti fi tó bàbá ẹ̀ létí ó ní ó nígbà tó ń wá gbọ́ ọ̀rọ̀ ìfẹ́ nínú ẹ́písòdù tó síwájú òun wá ń gbọ́ tí mò ń sọ wípé ṣebí kí bàbá ó ti sọ pé mo yọ̀ǹda ni ṣebí kí bàbá sọ pé mo yọ̀ǹda pé òun wò pé òun fún ara wọn òun ò lọ òun ò lọ bá wàlíyù rẹ̀ òun ò sọ pé òun nídìí ọmọ ẹ̀ tó bá ti yọ̀ǹda ẹ̀ fóun òun mọ̀ pé òun ti dọ́kọ́ nù. ó ní ẹ dákun ọ̀rọ̀ yìí tojú sóhun o kí ni kóhun ó ṣe kágbọ́n onímọ̀ràn ọ̀rọ̀ yìí símpù gan ó símpù gan ni ọlọ́run sì ti fi hàn ọ́ ìwọ ló fura ọmọbìnrin yìí ò tí ì fẹ́ gbé ọ̀rọ̀ àlọ́kọ síwájú bàbá ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n náà ò ṣe tí ìfẹ́ gbé ọ̀rọ̀ àlàyé síwájú bàbá tiẹ̀ kí wàá ló ń darẹ̀ láàmú sí. kí ló fà tẹ́rù fi ń bà wọ́ tó o fẹ́ fi jẹ ọmọbìnrin nípa pé dandan sá gbọ́dọ̀ rí bàbá rẹ̀ ni kí ló fà tẹ́rù fi ń bà ìwọ. èéṣe tó o sọ fún bàbá tiẹ̀ náà lódodo la sọ wípé ìtì ń jẹ́ ákídùn nìka onígbólóhùn mo fún ọ lọ́mọ yìí fi ṣaya kí wọ́n náà sọ pé mo gbà á mo fi saya ṣùgbọ́n nínú nǹkan tó rọ̀ mọ́ nínú nǹkan tó rọ̀ mọ́ ó ní ìjọ òtítọ́ yàwó fẹ́. so o lè gbé bùkátà lórí obìnrin ìwọ tí wọ́n ń bọ́ olówà ní ond bàbá ẹ̀ ló rán ọ ní skul owó oúnjẹ ló ń gbà sínú owó oúnjẹ tó ń gbà ń ló ti máa fún ọmọbìnrin tí wọ́n bá fà ọ lọ́wọ́ sówó oúnjẹ yẹn gan ràn wọ́ gangan ni tó ràn ọ́ ẹ̀rù wa ń bà wọ́ náà. láti sọ fún dádì rẹ ọ̀wá ń sọ pé ṣe bí ọ̀wọ́ ìyọ̀ǹda ni ṣó o lérò pé bàbá àtọmọbìnrin yẹn ó gọ̀ ni kò ní gọ̀ ọ́ tó o bá lọ ọba yóò sọ pé ta ló bí ọ òun fẹ́ rí bàbá rẹ nígbà bàbá rẹ bá dé pé bàbá ẹ léèrè pé ọmọ yín yóò lòun fẹ́ fọmọ mi tó ti tó yàwó fẹ́ bàbá wà ní ọ̀tọ̀ ní tó tiẹ̀ sọ fún mi nílé ń gbọ́ lágbájá ọlọ́ọ̀fẹ́ fẹ́ yàwó àbí kí ló wí ṣé o ti gba ìwé ẹ̀rí o ti bẹ̀rẹ̀ ẹṣẹ́ ṣé ṣé bí mo ṣe ń rọ́jú bọ́ ọ yìí tí mò ń tọ́ ní sùkúù ọ ìtura máa bọ́ ìyàwó rẹ à ń tàn ọ́ jẹ tẹ́ ń ọgọ́rùn-ún bàbá lọ sírú àyè báyẹn ninety nine wọn yọ yarí ni sọ̀rọ̀ kan tí ò yarí ọ̀kan tí ò yarí yẹn kì í ṣe kó gbẹ́sìn nìkan yé ma ni òjò yarí owó tí ó fi máa bọ́ ìwọ tí ó fi máa bọ́ ìyàwó rẹ ó ń bẹ lọ́wọ́ rẹ ni owó tí ó fi máa bọ́ ọ tí ó tún máa bọ́ ìyàwó rẹ ó fẹ́ kó o fẹ́ sí òun lọ́rùn nìyẹn àwọn kan bẹ tó sí pé níjọ́ òun àná wọn a máa ní kọ́ ọmọ àwọn fẹ́ yàwó káwọn sì máa bọ̀ ọ́ ìyẹn ti ń kásẹ̀ ńlẹ̀ ní ìsìn bàbá gan ò jẹ́ ń kánú mọ́ bàbá gan ò rí owó rìtámẹ́ǹtì ẹ̀ kò rí gbà kò rí pẹ́ńsàn kò rí gbà ìwọ̀nba tọ́rọ́kọ́bọ̀ tó ń rí ló fi ń rọ ní skul ọtún wá lábẹ́rẹ́ tó ń le ìkan lọ́ọ́ fọwọ́ mú bẹ́ o ìkan lọ́ọ́ fọwọ́ mú bẹ́ẹ̀ mọ́ tí ìdàgbà lépọ̀ ọ̀fẹ́ yàwó nígbà tó o mọ̀ pé òbí ẹ ló ń bọ̀ ọ kíyèsí tó bá gásí rẹ ló ń tọ́ra rẹ ní sùkúù ló ń ṣiṣẹ́ ok ó ní confidence láti sọ fún bàbá rẹ pé dádì mi mo rọ ọmọ kan wù mí mo fẹ́ fẹ́ bàbá ẹ wulẹ̀ mọ̀ fún òun òkú kàtà lórí rẹ. ó wulẹ̀ mọ̀ pé wọ́n ló ń tọ́ra rẹ ní skul yọkàn ní mi tòótọ́ so o sì lérò pé o sì lè cope pẹ̀lú ìnáwó náírà orí rẹ̀ ọ̀nà inshàlá ọdadi mi kò sí problem ah òun náà ló tẹ̀lé ọ lọ torí wọ fún ara rẹ ló ń bọ́ra rẹ ṣùgbọ́n ní ìsìn wọ́n ń bọ́ ni wọ́n ń fún ọ lówó oúnjẹ ni. ìyẹn kọ́kọ́ jẹ́ nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ fi fura o wípé o ò tí ì tó yàwó fẹ́ o ò tí ì tó yàwó fẹ́ wọ́n ń fún ọ lówó oúnjẹ ni lọ ní ọ̀nà tọ́ọ̀mọ gbàmọ́ ní ìjẹ́ ẹ̀mú lọ́wọ́ ló fi já sí pé ẹ̀yin bàbá ọmọbìnrin tọ́mọkùnrin kan bá wá báyìí kò ń fẹ́ fi ọmọ yín ẹ gbọ́dọ̀ kọ́kọ́ confam so ti lè dá sí owó ṣe so lè dá iṣẹ́ owó ṣe so lè máa gbé bùkátà lórí ọmọ yẹn kí ni ń bọ̀ lẹ́rù tó fi lè sọ fún dádì rẹ̀ kí ni ń bọ̀ lẹ́rù ṣebí nítorí pé dádì ẹ̀ ní ń fún ọ lówó oúnjẹ ni ìwọ tí wọ́n ń fún lówó oúnjẹ o tún wá fẹ́ máa ní sísà ọ̀fẹ́ nẹ́lẹ́hà lé à ọ̀làgbára àbá ọ̀làgbára ọ̀làgbára ní freedom of freedom of economy òbí rẹ ò ní wọ́rí so bó ṣe ń lọ skul ó yẹ kó o wá ọ̀nà kan tó ọmọ gbà máa generate owó income tó ga sí pé ìyẹn ló fojú sùn láti ṣègbéyàwó sọ̀tọ̀ bá mọ̀ pé ọ̀rọ̀ rẹ ó ti dójú ẹ̀ kó sá nídìí ìyàwó ni òkè option méjì ń bẹ́lẹ̀ fún ọ option àkọ́kọ́ tó bá ti parí OND kúrò ní skul lọ ṣiṣẹ́ kó o mọ̀ pé o ti níṣẹ́ lọ́wọ́ tíyàwó fi máa jẹun torí bùkátà níyàwó láàrin ọdún kan ẹlẹ́bímọ ẹlẹ́bẹ́yọ kan ẹlẹ́bíbejì ẹlẹ́bíbẹ́ta ẹlẹ́bíbẹ́rin ẹlẹ́bímárùn. ọjọ́ kan síjọba bá ti fún ọ lówó báyìí wọ́n gbàgbé ẹnu wọ́n dọ̀ dáa ni. bí bẹ́ẹ̀ kọ́ máa gba àwẹ̀ àwẹ̀ ń bẹ fẹ́ńtà rẹ̀ ń lé. tí o sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ máa gba àwẹ̀ àpọ́n àwẹ̀ àpọ́n ló pọ̀ jù sáàmà gbà lọ ni abẹ́ ẹ̀ ti ń lé òun yọ ọ̀rọ̀ wá. ìyẹn ẹni ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin sisters ẹ̀yin bàbá sisters ha a mọ̀ gbọ́dọ̀ study environment yìí kó tó di pé àtàrí ọmọ wa lọ sílé ọkọ a gbọ́dọ̀ study environment ọmọ tó wà ní ss3 lódodo ní àfojúsùn Islam níwòye sí Islam ó ti bàlágà ó ti bàlágà ó ti dẹni ọmọkùnrin ṣùgbọ́n tí ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju èje lọ òun sì ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju èje lọ ọmọ tó parí secondary school nínú àwùjọ wa yìí nínú àwùjọ wa yìí tí ò bá sí in tó tì í ní tìkùtì lọlé ọkọ ẹ̀yin òbí rẹ̀ ìnáwó sì ń bẹ lórí rẹ̀ o ohun tí ó jẹ́ kẹ́ ẹ pé ìnáwó ń bẹ lórí rẹ̀ rèé. èyí tó fẹ́ fẹ́ mọ secondary school yẹn tó bá fẹ́ wọlé tán bóyá ọmọ yẹn bóyá ó lẹ́bùn kó ṣe nursing bóyá ó lẹ́bùn kó ṣe education bóyá ó lẹ́bùn kọ́kọ́ sí ọwọ́ kó dọ̀gá aṣẹ́ kò rí kankan ṣe pápápá school start free and go ló ṣe é ṣé ẹ mọ̀ pé ẹ̀sìn fàyè gbàyàwó méjì yàwó mẹ́ta lọ́jọ́ míì tí ọmọkùnrin bá fẹ́ fẹ́yàwó míì kò ní fọ́mọ skul sáàtì mọ́ o ọmọ tó ṣe jẹ́ndí ní ọ̀fẹ́ o tàbí ọmọ tó gíráduétì ọmọ yín ti wọ <clears throat> ó ti wọ jíà tí ò lè yọ bọ́ta ń bẹ̀ mọ́ tó bá ti délé rẹ̀ kò lè tẹ̀ wájú mọ́ in most cases kò lè tẹ̀ wájú mọ́ tó bá wá di ẹ̀yàn ọ̀rẹ́ yìn ọmọkùnrin yìí lọ́la kóńjọ́kùnrin òun láǹfààní àti tẹ̀ wájú tó bá ti tẹ̀ wájú tó fẹ́ fẹ́yàwó kejì ẹni tó dá àjọ mọ yín lọ ní ọ̀nà ọ̀fẹ́ wàhálà mi nìyẹn lọ́tọ̀ o kì í ṣe pé mò ń sọ pé kọ́mọbìnrin wa kó gba dìgírì kó tó lọ ilé ọkọ o ẹ má sì gbọ́ ṣùgbọ́n tí mò ń sọ ni pé sẹ̀rí àwùjọ lárúbáwá ó ó ó rọrùn fún ọmọ ss kiri kó gbalé ọkọ lọ kó tún délé ọkọ kó ṣẹ̀ṣẹ̀ lọ gba dìgírì torí pé ọ̀fẹ́ ni ọmọ ìlú ó fi kẹ́kọ̀ọ́ rẹ̀ ìbá àfẹ́ di doctorate ìbá àfẹ́ gba doctorate degree ọ̀fẹ́ ni ó fi kà ní nàìjíríà gbogbo wa la jọ rí o a mọ̀ pé o kò rọrùn o kò gbọ kò rọrùn lọ́rọ̀ nàìjíríà o eyin òbí ẹ má torí pé ẹ̀fẹ́ tọ́jú ọmọ yín kẹwàá máa sọ pé ẹ̀sìn òfẹ́ kóbìnrin máa pẹ́ ń lé kó tó lọ lé ọkọ bẹ́ẹ̀ náà mò ń gbọ́ tẹ́yìn kan sọ pé tóbìnrin ti ṣe é là ń lé bàbá tó bá ti ṣèkejì ní bàbá rẹ̀ ìkẹta ilé ọkọ ẹ̀ ló ti gbọ́dọ̀ ṣe é ta ló sọ bẹ́ẹ̀ náà ta ló sọ bẹ́ẹ̀ fún yín ná ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ni àbánẹ́bí rẹ̀ àìní kan ṣe pọ̀ nínú ọ̀rọ̀ yìí bàbá yìí o tí èèyàn bá ti wá jọ́ ọmọbìnrin ẹ̀yin fẹ́ tọ́jú ẹ̀ ẹ̀yin fẹ́ tọ́jú ẹ̀ ẹ máa ń rí obìnrin gẹ́gẹ́ bíi pé kò lè gbé ògo yín yọ kò sì lè délé ọkọ tán kẹ́ ẹ tún sọ pé ẹ fẹ́ rán lé ẹ̀kọ́ ẹ sọ pé ó ti kan tí ó kà pé nìyẹn ẹ wá máa wò ó gbogbo wáàsí tá a máa ń ṣe fáwọn ọkùnrin wípé gbogbo bùkátà obìnrin yín ẹni ẹ máa gbé e. ọkùnrin mélòó ló ti mú lò ẹjá bára wa sọ ìtí ijó tọrọ ọkùnrin mélòó ló sì ní àkídà pé àti pátá ìyàwó mi àti bra rẹ̀ àti sọ́ọ̀sì ẹ̀ àti bòjú ẹ̀ àti bàtẹ́ ẹ̀ ẹ wá máa bèèrè lọ́wọ́ mi ọkọ mélòó ló ní mọ́ni ẹ̀ nínú àwọn tó tún wá ní mọ́ni ẹ̀ mélòó nù wọn lọ́lọ́run fún ní arísìkì tó lè ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá fi ó yọ ọ́ lẹ́gbọ̀rọ̀gbọ̀rọ̀ fọmọ yín ẹ jẹ́ kọ́mọ yín ó ní ẹ̀kọ́ kan tó tó múlò níwọ̀nba tí ò ní sọ dídàkudà tí ò ní sọ di olórí burúkú tí ò ní sọ di oníhòòhò tí ò ní sọ di ọ̀tá ọlọ́run kó tó lọ ilé ọkọ rẹ̀ bí àpẹẹrẹ ọjàde school start tí ò ní òye àti kàwé sí kọ́kọ́ sí ọwọ́ kẹra rìn iṣẹ́ fún un ìwọ̀nba tí bá rán nù lé aláwọ̀ fi báríkà sí kì í ṣe pé ẹ̀sìn sọ pé kóbìnrin máa ṣiṣẹ́ òfin gbé ẹ̀sìn lẹ̀ ni pé obìnrin ò gbọ́dọ̀ ṣiṣẹ́ láwùjọ ọkùnrin obìnrin ò sì gbọ́dọ̀ ṣiṣẹ́ kó wá sọ̀rọ̀ ẹ̀dọ́ ní hóhò májẹ̀mú méjì yẹn ni o ẹ̀sìn oníkóbìnrin wa máa ṣiṣẹ́ o kò gbọ́dọ̀ ṣiṣẹ́ láwùjọ àwọn ọkùnrin ọlọ́kùnrin kò sì gbọ́dọ̀ ti torí iṣẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ ní ìhòòhò nígboro òfin méjì yẹn làásọ̀ so kọ́mọ rẹ parí skul start kó kọ́ tẹ́lọ́rìn kó mọ̀ sẹ́ran dáadáa kó mọ̀ sọ́ran dáadáa kó ra ní iṣẹ́ fún un kó kó lọ sílé ọkọ rẹ̀ kó ga sí pé tán bá rí rúmà ń palọ̀ kíyàwó máa fi pálọ̀ ṣe iṣẹ́ kò sábúrú ń bẹ́ẹ̀ èyí tó bá sì ní ọpọlọ ìwé ẹ má jẹ́ ó ka àkàdó ní òòhò ẹ má jẹ́ ó kàwé lọ síbi tí n ti ń jẹ́ ìjáàbù tí ó fi di wàhálà nú ayé rẹ̀ tó bá ti ka ìwọ̀nba tó lè fi ṣàǹfààní nínú ilé ọkọ rẹ̀ ẹ̀sìn ò ó ẹ wà sáré ti ọmọ lọ sílé ọkọ lẹ́ni tí fi ń sá fún bùkátà orí ọmọbìnrin kò dáa bẹ́ẹ̀ environment wa kò wà conducive economically ṣùgbọ́n o tábà wá rí ọmọbìnrin kan tó ga sí pé láti ss one ni wọ́n ti ń pè wá láti ṣe à bàbá ọmọ yín yìí ẹ tètè mójútó ó tún di ss2 wọ́n tún ta wá lólogó tí bá ti ń parí wàhẹ́kẹ̀ báyìí kọ́ mọ gbalẹ̀ ọkọ ẹ̀ lọ́nu kọ́ mọ bá a bọ́ ojú bàbá rẹ̀ jẹ ohun tó fẹ́ máa yọjẹ yẹn lọ́nà haramu kọ́fẹ̀ kan lọ́ máa jẹ́ lọ́nà halali tọ́ba wa sọ pé ẹ dádì mi ẹsẹ̀ wa ń taari mi lọ sílé ọkọ tí mi ò tí ì kọ́ sí ọwọ́ tí mi ò tí ì ṣègbà tí mi ò tí ì ṣàwo báwa sọ fún mi pé ìrìn ìyá ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ ìrìn ìyà o ti fẹ́ máa rìn yín so tọba ti ìrìn ìyà wọn bọ̀ ọ sùn ò ní mẹ́ni tó ọ sùn fi japa ọlọ́run o fi bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ nìyẹn kọ́rọ̀ ẹ má bàa dàrú àtìlẹ́yìn tó lè fi ọ máa lọ ọbẹ̀ so ààbọ̀ sọ fún un fẹ́ kọ́ tẹ́lọ́rìn lọ́gbàlẹ̀ rẹ̀ kọ́ so nítorí fẹ́ máa jẹ lọ́nà yẹn fẹ̀kẹ́ jẹ lọ́nà máa gbọ́ná ha. a ti wòye sírú ọmọ yẹn ṣé lé ìsọmọ sọnù ni àbọ̀mọ àlùbáríkà tọ́bájọ́mọ àlùbáríkà ẹjẹ́ ó káwọn bá tó tó mú lọ lé ọkọ ẹ̀ tọ́bájọ́mọ sọnù ẹ tètè tarí ẹ̀ sí bẹ́ẹ̀ káyé ẹ̀ tó bàjẹ́ ọlọ́run ní jẹ́ káyé ọmọ aláwọ̀ fitna ìwọ arákùnrin tó béèrè béèrè o ò tí ìtòyàwó fẹ́ kókó ọ̀rọ̀ nù o ò tí ìtòyàwó fẹ́ torí pé ìwọ gan ò ní gòyà láti sọ fún bàbá rẹ kó o rí orí ẹni tí o fẹ́ fẹ́ bàbá rẹ ó bi ọ́ léèrè béèrè pé ṣé kí n tún máa sanwó sùkúù ìyàwó rẹ ni tó o sì mọ̀ pé kì í ṣèwọ nìkan ni mo bí aláwọ̀ fi wá sí kòǹgẹ́ rẹ̀ kó o mú sùúrù kí wọn náà fi ní iṣẹ́ lọ́wọ́ kó ṣe kókó o tí kìíní bá wá ń dọ̀ láàmú lọ́mọ gbà wẹ̀ tí bá ń dọ̀ láàmú lọ́mọ gbà wẹ̀ ó rí i pé dààmú yẹn yóò dínkù tó lọ́la á tẹ̀síwájú ìbéèrè míì ti wà ńlẹ̀ ẹ má tún fẹ́ sẹ́ǹdì ìbéèrè kó sẹ́ǹdì ẹ̀ránṣẹ́ ìbéèrè mi ti wà ńlẹ̀ tá a máa dáhùn ní ọ̀la insha allah subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.